sí lójú ogun àbí. èmi àti ẹ a wà nínú marriage odidi ọdún mẹ́ta pẹ̀lú gbogbo struggle tá a struggle láti rí ọmọ bí tá a gbọ́ pátá a gbọ́ kó. ọgbẹ́ ọkàn yìí ti pọ̀ jù èmi náà fẹ́ rí dùnú mọ́ ṣàánú mi ṣàánú mi. àṣìlẹ̀ láti mi àti mi fẹ́ kí ni kọ̀ọ̀kan mọ̀ kódà kan mi fẹ́ kíyàwó ẹ̀ wọ́n sí jọ́tọ̀ lọ tàṣà àṣírí pọ̀ mí. fi ń dánilójú pé Take it down, it was all Daddy, we are at war! Then kú tó ń wáyé. Mo fẹ́ kẹ́ ah, ah. I want a divorce.